ayé ló sọ kò lè ní lárí ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀ wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ mọ́ kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo tún wí pé ògo ni fún olódùmarè olúwa tó ṣe ohun tí àánú rẹ̀ dúró láéláé ẹni tó pa wá mọ́ tó pa ọkàn wa mọ́ tó pa ilé wa mọ́ ẹni tó fún wa ní orí ọ̀fẹ́ láàrin àwọn alààyè lórúkọ Jésù ilẹ̀kùn orí ọ̀fẹ́ Ọlọ́run kò ní tì nínú ayé wa mo gbàdúrà lórúkọ Jésù Kristi ọ̀sẹ̀ tuntun tí a tún bẹ̀rẹ̀ yìí lórúkọ Jésù ìwàláàyè Ọlọ́run yóò darapọ̀ mọ́ wa ìwàláàyè ńlá ọlọ́run Jehovah lórúkọ Jésù yóò darapọ̀ mọ́ ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù yóò bá wa rìn lórúkọ Jésù Kristi ni mo wí ìwọ olùgbọ́ mi ìwọ tó ń tẹ́tí gbọ́ mi bí o ti ń gbọ́ mi tó sì ń rí àmì ṣe agbára ńlá ọlọ́run Jehovah lórúkọ Jésù yóò dàpọ̀ mọ́ ilẹ̀kùn àánú ńlá rẹ̀ yóò ṣí sílẹ̀ fún ọlọ́sẹ̀ yìí ó wí pé èmi yóò ṣàánú fún àwọn tí èmi yóò ṣàánú fún àánú tó fi rìnrìn àjò oṣù yìí lórúkọ Jésù àánú tó fi ní farapa àánú ńlá Ọlọ́run àánú ńlá Ọlọ́run àánú ńlá àánú ńlá tí ò lódiwọ̀n àánú tí ò ní òdiwọ̀n lórúkọ Jésù lọ́sẹ̀ yìí ó yá máa gbà á àánú ńlá Jehovah lórúkọ Jésù ó yá kó wá orí. àánú tí ó wà orí tí ó yí ìtàn rẹ padà àánú ọlọ́run tí ó wà orí tí ó lànà níbi tí ó sọnà àánú ńlá ọlọ́run tí ó wà orí tí ó gbé ọ níjà tí ó dá ìkólọ rẹ padà àánú ńlá ọlọ́run tí ó mú ayé rẹ kó lójú kan àánú ọlọ́run lónìí ó yá kó orí lórúkọ mi yóò rí àánú gbà lórúkọ jésù mo ní lọ́sẹ̀ yìí níbi tó lè dé tó nílò ìrànlọ́wọ́ àánú kó lọ ṣiṣẹ́ fún ọ ògo ni fún ọlọ́run wa ò béèrè fún agbára tí faré fún ni lórúkọ jésù ó yá máa gbà á agbára ọlọ́run kó wọnú ayé rẹ lọ ilẹ̀kùn tí ọ̀tá tì agbára ọlọ́run ó yá kó ṣí ilẹ̀kùn gótà tì mọ́ ó yá kó ṣí lórúkọ jésù kristi ó yá kó ṣí nítorí a kọ nínú ọ̀rọ̀ ọlọ́run yìí pé a fi orúkọ kan fún wa tó borí gbogbo orúkọ pé ní orúkọ jésù kristi ni kí gbogbo kókó máa wólẹ̀ ǹjẹ́ ní orúkọ jésù kristi ni mo gbàdúrà fún ìṣẹ̀dá rẹ̀ gbogbo ilẹ̀kùn tá a fi ọ̀rọ̀ tì èyí tá a fi ẹbọ tì èyí tí ọ̀tá fi ìkanra tì èyí tí wọ́n fi ẹbọ òru tì èyí tí wọ́n fi àdábì tì gbogbo ilẹ̀kùn tí a bínú ẹni tì ilẹ̀kùn ògo tá a tì ilẹ̀kùn àtàjèrè tá a tì ní orúkọ Jésù ó kó ṣí ọlọ́run jehova wípé evata èyí nìní ìwọ ṣí ilẹ̀kùn ògo rẹ ó yá kó ṣí ìwọ àgàn ilẹ̀kùn ilé ọmọ rẹ ó kó ṣí ilẹ̀kùn ojúrere ó yá kó ṣí ilẹ̀kùn àánú lórúkọ Jésù ó yá kó ṣí ìṣẹ̀dá rẹ yóò ra àánú gbà agbára ọlọ́run yóò ṣílẹ̀kùn ayọ̀ ẹ ògo ni fún ọlọ́run wa mo pe agbára ọlọ́run láti jà fún ọ lórí ogun àdájà lórí ogun tó nìkan jà lórí ogun tí ò fún ọ láyọ̀ agbára ọlọ́run lónìí ó yá kó jà fún lórúkọ jésù kó gbèjà rẹ jà lórúkọ jésù kó gbèjà rẹ jà agbára ọlọ́run ó yá kó jà fún ọ kó palẹ̀ ogun mọ́ nínú ayé rẹ kó sọ ogun rẹ di testimony agbára ọlọ́run lórúkọ jésù ó yá kó ṣe tiẹ̀ láṣepé nínú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà ọlọ́run mi yóò jà fún ọ gbogbo agbára tó ń fi kú wá ọ kiri lórúkọ jésù kristi gbogbo ẹ̀dákẹ́dá gbogbo ènìyàn kénìyàn tó ń fi bí wá ọ tó ń robí rò ọ tó ń fi kú wá ọ nítorí ògo mo pàṣẹ ní orúkọ jésù kristi irú ẹni bẹ́ẹ̀ kó kú bí amánì ti kú ẹrù ikú rẹ̀ kó forí ara ẹ̀ gbé ẹrù ikú rẹ̀ kó forí ara ẹ̀ gbé ibi táyé rọrùn ẹ lórúkọ Jésù olùgbàlà kí bí ó padà tó níbi lọ èrò ibi ìka ènìyàn lórí rẹ lórí ilé rẹ lórúkọ Jésù kẹlẹ́rù ó gbé Ọlọ́run mi ni mo pè láti gbọ́ lọ́wọ́ agbára ẹlẹ́tàn agbára ibi níbi iṣẹ́ rẹ nídìí òwò rẹ láyìíká rẹ àwọn ẹ̀dá tó mọ̀ tó fojú hàn bí ọ̀rẹ́ lórúkọ Jésù olùgbàlà tó kógun jọ nítorí tiẹ̀ gbogbo ogun onílara ògo lórúkọ Jésù olùgbàlà ẹni tó ní ọ tó mọ̀ ọ́ ó yá kó jà fún ọ ògbọmọ níjà kẹrù ògbó níjà ó yá kó jà fún ọ ìṣẹ̀dáàrí ò ní gbabi mọ́ra ìṣẹ́gun yóò jẹ́ tiẹ̀ lọ́sẹ̀ yìí ẹ̀gàn rẹ yóò dògo ẹ̀gàn rẹ yóò dògo mo pe ẹni tó ní ọ ẹni tó mọ̀ ọ́ ẹni tó ń ṣohun gbogbo nínú ohun gbogbo lórúkọ jésù gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé rẹ ó yá kó gbiná ó ní ayé gbogbo iṣẹ́ tá a fi òru gànjọ́ ṣe bí mo ti ń gbàdúrà ní òru gànjọ́ yìí ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun yìí ní orí òkè yìí lórúkọ jésù kristi gbogbo ogun òkùnkùn ó yá kó pòórá nígbà tí pípé bá dé a ó mú àìpé kúrò nígbà tí ògo bá dé a ó mú ẹ̀gàn kúrò a ó nà mí lómi jẹ̀nà a ó pa mí lẹ́rìn ayọ̀ nígbà tí pípé bá dé a ó mú àìpé kúrò jésù olùgbàlà lẹni tí ń jẹ́ pípé gbogbo iṣẹ́ òkùnkùn tó dúró bí ìṣòro nínú ayé rẹ ó yá kó pòórá níbi tó wà yẹn bàbá tó fi ìfẹ́ kú ní calvary nítorí ayé nítorí tèmi nítorí tiẹ̀ lórúkọ jésù olùgbàlà ó yá kó gbé òkùnkùn ayé rẹ mẹ kó tan ìmọ́lẹ̀ sáyé rẹ kó ṣe ohun tí ṣe tiẹ̀ láṣepé kó sọ̀rọ̀ rẹ dayọ̀ kó gba ayé rẹ lọ́wọ́ ogun lórúkọ jésù kó gba ayé rẹ lọ́wọ́ àìní kó gba ayé rẹ lọ́wọ́ ìdààmú jésù olùgbàlà tó bẹ dáfídì wò jésù olùgbàlà tó wá dáfídì rè níbi tí ayé ò ti kà á kó tó sì fòróró yàn án ti ipò ọba lórúkọ jésù olùgbàlà lọ́sẹ̀ yìí agbára ọlọ́run ó yá kó wá ọ rí kó ta ọ yọ kó ṣe ọ lóore inú rẹ̀ á dùn ayọ̀ rẹ̀ á kú àdáwọ́lé rẹ̀ yóò yọrí sí rere àdáwọ́lé rẹ̀ yóò yọrí sí rere lórúkọ Jésù ni mo gbàdúrà bí òkú pupa ti gbẹ níwájú ọmọ Ísírẹ́lì nínú ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí gbogbo ìdíwọ́ àti ìdènà eré ó kó gbiná sọnù ibikíbi tó bá fẹsẹ̀ tí Ọlọ́run kó gbà fún ọ rere gbogbo tó o bá dáwọ́lé lọ́sẹ̀ yìí lórúkọ Jésù ni mo pa á láṣẹ ó yá lọ ṣàṣeyọrí ìṣẹ̀dá rẹ kò ní gbàbọ̀dé ìkorò ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ ọ́ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ àdúrà yóò gbà fún ọ ìrètí ka ènìyàn lórí rẹ yóò já sófo ìrètí abínú ẹni yóò dòfo ìrètí onílara lórí rẹ ìrètí onílara lórí rẹ lórúkọ Jésù ló já sásán láàárọ̀ yìí gbogbo ìpinnu aláròká àròká jàjẹ́ lọ tán fi ń rú ẹ̀ ní ibi tán rojọ́ rẹ ká lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kó jà fún ọ ògbọ́n ọmọ níjà kẹrù ó boníjà òní Ọlọ́run tí mò ń gbàdúrà sí lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù kó jà fún ọ àyípadà sí rere tó lógo nínú ó yá kó bá ọ lọ́sẹ̀ yìí kó bá iṣẹ́ rẹ kó bá iṣẹ́ rẹ lórúkọ Jésù lọ́sẹ̀ yìí wàá gbà pé ayọ̀ iṣẹ́ rẹ yóò múnú rẹ dùn alágbára tó ń yọ ẹ́ lẹ́nu lórúkọ Jésù nítorí tiẹ̀ yóò ṣubú alágbára tó pera rẹ̀ lálágbára nínú ayé tó ń yọ iṣẹ́ rẹ lẹ́nu tó ń yọ ìgbéyàwó rẹ lẹ́nu tó ń yọ ayé rẹ lẹ́nu tó ń yọ ayé ọmọ rẹ lẹ́nu lórúkọ Jésù olùgbàlà ni mo wí mo ní yóò ṣubú bí amani bá lè ṣubú níwájú mọ́dékàì alágbára tó ní ọ́ lára yóò ṣubú lórúkọ jésù mo ní yóò ṣubú bí gòláyàtì bá lè ṣubú níwájú dáfídì gbogbo alágbára nínú ìjọba òkùnkùn tí ń yọ ayé rẹ lẹ́nu tí ń ní ayé rẹ lára tí ń ní iṣẹ́ rẹ lára tó lóun ó sọsẹ́ rẹ dìṣẹ́ tó lóun ò ní jẹ́ kó láyọ̀ lórúkọ jésù olùgbàlà yóò ṣubú bàbá rí ẹnikẹ́ni tó lóun ó fò lè dà ọ́ tó lóun fò lè jà mí ní ború ẹni bẹ́ẹ̀ lórúkọ jésù yóò rí ìbínú ọlọ́run olè ẹ̀mí ò ní jà ọ́ olè ara ò ní jà ọ́ ògo ni fún orúkọ olúwa ilẹ̀kùn ìyanu kó ṣí fún ọ ilẹ̀kùn ìrànlọ́wọ́ kó ṣí fún ọ ilẹ̀kùn àánú kó ṣí fún ọ ilẹ̀kùn ojú rere kó ṣí fún ọ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo sí àṣepatì gbogbo pírójẹ́tì tó ń ṣe lọ lọ́wọ́ ìwàláàyè ọlọ́run ó yá kó parí pírójẹ́tì náà kó parí ẹ̀ wà á rí ìrànlọ́wọ́ wà á ráàánú gbà gbogbo àwọn àṣetì iṣẹ́ ilé yẹn ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ kó bọ́ parí ẹ̀ kó bọ́ yọrí ẹ̀ ẹ̀mí ìrìn àgbébẹ̀ ò ní dòkú wọn ò ní gbókú ẹ̀ lọ sin síbẹ̀ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run yóò pa ọ̀tá lẹ́nu náà fún ọ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ìwà láàyè ọlọ́run yóò pa ìṣòro rẹ lẹ́nu mọ́ lórúkọ jésù ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò sàn ọ́ yóò sàn ọ́ fún rere wàá rí ojú rere ọlọ́run jọ lọ́sẹ̀ yìí kò ka psalm ninety two kò ka kò ka gbogbo àwọn ìlérí tó wà ń lórúkọ jésù olùgbàlà yóò jẹ tiẹ̀ kò sì rí wípé òun fi fún ọlọ́run dáadáa kò dúpẹ́ kò dúpẹ́ gan kò máa dúpẹ́ sáàmù yẹn wípé orere ni láti máa fi ọpẹ́ fún olúwa bí ènìyàn bá lè fi ọpẹ́ fún àwọn ìyanu kan wà tí ó tẹ̀lé tí ó máa tẹ̀lé bó bá mọpẹ́ dà kó ka psalm ninety two yẹn kó kà á nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí bákan náà psalm ninety one seventy one àti seventy two lórúkọ jésù yóò dára fún yóò dùn fún ogun ò ní borí ẹ ogun òru kò ní borí ẹ ọjọ́ tó kù nínú ọdún yìí ọ̀sẹ̀ tó kù nínú ọdún yìí wákàtí tó kù nínú ọdún yìí oníṣẹ́ ibi ò ní jẹ́ ọ ò ní dọ̀fọ̀ ò ní sọ̀fọ̀ ò ní ríbi ò ní rọ́ràn ò ní jẹ̀kúrò yóò dùn fún ọ bó ti rà mí ṣe yẹn lórúkọ Jésù yóò dùn fún ọ ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ ò ní kò rírí ẹkún ọfà ìbínú ẹlẹ́yẹ òkò bínú ẹlẹ́yẹ kò ní bá ọ ọfà kọ̀lẹ́rọ̀ ọfà àrùkiri ọfà ìdàkudà lórúkọ Jésù kò ní bá ọ mo súre fún ọ ní ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun àdúrà yóò gbà fún ọ wà á jèrè àdúrà wà á rẹ́rì àdúrà wà á rẹ́rì àdúrà wà á rẹ́rì àdúrà ó ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa mo ti tún sọ àsọtẹ́lẹ̀ rí òun àlàáfíà yìí fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí àlàáfíà ọlọ́run yóò jẹ́ tiẹ̀ àlàáfíà yóò jẹ́ ti ilé rẹ àlàáfíà yóò jẹ́ ti ọkọ rẹ àlàáfíà yóò jẹ́ ti aya rẹ gbogbo ọkàn pátápátá tí ń wojú olúwa bóyá fún ọmọ bóyá fún iṣẹ́ bóyá fún ọkọ bóyá fún aya ọlọ́run tó ní ayé àti ọ̀run kó bọ́ ọ pàdé ní ìyanu kó fọ̀rọ̀ rẹ ṣe ìyanu kó fọ̀rọ̀ rẹ ṣe ìyanu kó fọ̀rọ̀ rẹ ṣe ìyanu ọ̀nà ayọ̀ yóò là fún ọ ọ̀nà yín àlà ọ̀nà yín àlà ọ̀nà yín yóò là àfà ìlà ọjọ́ ló lè mú kọ̀nà yín màlà ọ̀nà yín àlà o ọ̀nà yóò là fún ọ ìwọ lè rí kan wàá gbégbá ọpẹ́ gbogbo agbára tó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ nínú ìjọba òkùnkùn àtẹsẹ̀ àtẹni tó ní ẹni tó ní ayé àti ọ̀run yóò gbé wọn kúrò wàá sì ní ẹ̀rí rere ògo ni fún orúkọ olúwa nínú ọ̀sẹ̀ yìí ẹ̀yin ará ẹ jẹ́ ká gbìyànjú nínú kristi bí ìwé Hébérù ti sọ orí kejìlá ẹsẹ̀ kẹrìnlá ó ní ẹ lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ó èjì nìí kò sẹ́ni tí yóò rí ọlọ́run nínú ilé rẹ láàrin ìwọ àtọ̀rẹ́ láàrin ìwọ àti ènìyàn ẹ jẹ́ ká lépa àlàáfíà ẹ jẹ́ ká gbégbé ayé àlàáfíà kí ọlọ́run lè gbọ́ tiwa ká sì gbégbé ayé wà mímọ́ kó ka ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́run yẹn meditate on that verse ẹ kó meditate nínú rẹ̀ ìwé Hébérù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá ẹ láti ẹsẹ̀ ìkẹrìnlá sí ẹsẹ̀ ìkẹrìndínlógún kó ka kó ṣàṣàrò nínú rẹ̀ gbogbo àwọn nǹkan tó lè dí àdúrà rẹ àti rí ayọ̀ rẹ lọ́nà kò sá fún kò gbégbé ayé wà mímọ́ ọlọ́run tí ó sì ń jẹ́ mímọ́ yóò bọ̀ pàdé ní ìyanu yóò ṣe tiẹ̀ láṣẹ pé àlàáfíà ọlọ́run yóò sì jẹ́ tiẹ̀ máa fojú sọ́nà fún bíbọ̀ kristi ní ìgbàkúgbà àwọn àsọtẹ́lẹ̀ gbogbo tá a sọ nípa ti jésù ó wá sí ìmúṣẹ ìkan ṣoṣo tó kù tá à ń retí òun náà ní ìpè àyànfẹ́ àti ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì lórúkọ jésù àtẹmí àti ọjọ́ náà yóò jẹ́ ọjọ́ ayọ̀ fún wa a ó sì bá jésù olùgbàlà jọba bí o ti ń gbọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ àdúrà yìí mo fẹ́ kó fi ránṣẹ́ sí àwọn tó wà nínú kọ́ńtàtì ẹ̀ jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ láti tan ìyìn rere ìpadàbọ̀ Kristi lẹ́ẹ̀kejì láti tàn kálẹ̀ bí o ti ń ṣe bẹ́ẹ̀ yóò dára fún ọ bí o ti ń ṣe bẹ́ẹ̀ yóò dùn fún ọ lórúkọ Jésù oríire ò ní gbàbọ̀dẹ̀ ìṣẹ̀dá rẹ ò sì ní gbá ibi àlàáfíà Ọlọ́run yóò máa bọ̀ ẹgbẹ́ bí Kristi ò bá ti dé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi wà ní èrè rere ògo ni fún orúkọ Olúwa Jésù Kristi Olúwa wa àmín àmín àmín ní orúkọ Jésù kò lè ní láárí ènìyàn ló sọ fọ́rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀ wọlé ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú bíbélì jerimáyà orí ọgbọ̀n ó ní ẹyọ kan. Jeremiah twenty nine bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ ìyẹjọ́ níbẹ̀ láríkà tólúwa ti kìlọ̀ fún wa ká ṣọ́ra fáwọn wòlíì tó lólúwa wípé ewu ń bẹ lọ́nà rẹ ìjàmbá ń rọ̀ dẹ̀dẹ̀ ikú ọmọ màrí o ọlọ́run aṣọ olóhùn òran wọn ara wọn náà jẹ́ àwọn kì í rí ilé tuntun o àfikún òjijì àwọn ìrímà tó ní tiwọn ẹ̀jẹ̀ ni wọ́n máa ń rí ẹni parí ìrànràn sí ọ àforí ara rẹ̀ gbé kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. ayé ló sọ kò lè ní láre ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀ wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ orí kẹta ẹsẹ̀ ìkọkànlá tún wípé wọ́n ń ṣèdájọ́ torí èrè wọn ń kọ́ nítorí ọ̀yà wọ́n ń sọ tẹ́lẹ̀ fún owó wọn ò bẹ̀rù ọlọ́run wọn. ìwé róòmù orí kẹrìndínlógún sọ pé ẹsẹ̀ kejìdínlógún sọ pé ikùn wọn ni ọlọ́run wọn ọlọ́run kò rán wọn o ìbùn wọn ló rán wọn níṣẹ́ ọ̀rẹ́ tán bá gbé ìròyìn ìbànújẹ́ dé kó bá wọn kọ́ sọ pé kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. ayé ló sọ kò lè ní láre ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀ wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ayé ló sọ kò lè ní sáré ènìyàn ló sọ pọ́rọ̀ rẹ̀ tó lè já rẹ̀ wọlé ló sọ páyé rẹ̀ kò.